أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخي ونوفه بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على رسول الله أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته ẹjọ́ gba ọmọ tí ń pariwo yẹn kán bá ní mójútó wọn torí tọ́lọ́ gbogbo àwọn ọmọ tí ń sunkún èyí tó ń pariwo kó fi dá sí páàlì láǹfààní àti gbọ́ra wáyé kọ́lọ́nkó gbà lẹ́sìn nam ní ìdánilẹ́kọ̀ọ́ tí a ṣe kàn lórí agbọ́nrin tí a ń bá lọ òun náà la sì wà minahajul mu'min fi tẹ́ríkìlì muharramat. ìlànà àwọn ẹni ọlọ́run àwọn olùgbàgbó òdodo nínú mímọ̀ gbé tó ti jẹ́ nǹkan èèwọ̀ bí wọ́n ṣe máa ń gbé a wá mú àwọn nǹkan yẹn àwọn tó jẹ́ haram báwọn ẹni ọlọ́run ṣe máa ń gbé jùlẹ̀ bí wọ́n máa ń bí wọ́n ibi tí a dé òun ni ẹni tó ń jí nínú nǹkan ogun àbí tọ́jọ mọ́ nǹkan ìlú hmm, bóyá public treasury owó tọ́já sí pé owó ìlú bí irú àwọn olóṣèlú tiwa náà bí àtàwọn táníká máa darí àwọn iléeṣẹ́ bí wọ́n ṣe jẹ gbogbo ẹ̀rọ ní nàìjíríà yìí wọ́n jẹ iléeṣẹ́ kò sí náà wọ́n inec election dàrú àwọn tó wà ní wọ́ọ̀sì gbogbo ọ̀nà ti bàjẹ́ wọn rí nǹkan kan ṣe sí omi omi ẹ̀rọ yọ bó ṣe yẹ kọ́ yọ everywhere ilẹ̀ ti rí corruption Nàìjíríà kódà corruption nínú mọ́sálásí ọ̀rá kòrò ọwọ́ inú mọ́sálásí lọ ọwá ń sáré ọwá ń fò ní chọ́ọ̀chì corruption fẹ́ẹ̀ kan pọ̀ ní chọ́ọ̀chì ìdámẹ́wàá gan fúnra ẹ̀ gan corruption kan ni ìdámẹ́wàá ṣùgbọ́n àlùmọ́yìmù abala tọ́kan ẹnì kọ̀ọ̀kan ti wá àti yanjú ẹ̀ lọ débi pé a tó sọ àdíǹsì ẹni tó ṣe bẹ́ẹ̀ tánàbí ní kánmọ́ kírun sí la pé èmi o mi ò ní kírun sí léyìí la tẹ́ ẹ bá rántí ní ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe kí ni o tá a ṣe kàn yìí ànábì ní ẹ máa kírun sí èèyàn yín la torí wípé èèyàn yín gọ́là fi sabilillah ó jí nínú nǹkan ogun lójú ọ̀nà ọlọ́run ó ṣèrú ó ṣòjòrò ó jalè ó jí tí ó yẹ kó jí àṣé tọ́lọ́run bá ní káwọn àfáànù òlu wa náà tán bá lè lo súnà yìí gbogbo àwọn olóṣèlú tí ń jíwó tá a mọ̀ tán bá kú kán nító ìmáàmù Ìlọrin ní ó kírun sí láwo kí wọ́n rẹ̀ ta ní kírun sí la ṣé lè tọ́jẹ́ kinní kan ní Àbújá yìí tó ń kówó òlu jẹ tọ́wá kí dì tí wọ́n lẹ̀ lóko èmi kí kírun sí láwo <laughs> wọ́n tó lọ ọ̀dọ̀ máa mú jímọ̀ mi ó ní talẹ́ ní kí n kírun sí la olóṣèlú eléyìí tá a mọ̀ pé tá a gbọ́dọ̀ dáàbò tí ń kówó òlù jẹ ó kó ti state ó tó lọ kó ti federal èmi kọ́ wàhálà ìtàn bá dọ́dọ̀ máàmù mẹ́wàá táwọn mẹ́wàá láwọn ò kírun sí la àwọn èèyàn àmọ́ rò pé yóò bá di news ẹ̀ẹ́kẹ̀rí ten imams reject kínní kan corps ẹ̀ẹ́kẹ̀rí. E ẹ̀yìn gan wọ́n fi sí ìmáàmù mẹ́wàá o wọ́n láwọn ò lè kírun sí òkú olóṣèlú báyìí láwo olóṣèlú kan náà kún bàdàn ìtọ́jẹ́ inú àwọn tí ń kówó òlù jẹ tá a mọ̀ wọ́n kí máa bàdàn rí gbé tó èrò rí gbé o tó ti yé kọ́tọ́dọ̀ máa mú jímọ̀ mi kóhun náà sọ wípé èmi kọ́ mi ò lè kírun sí ìmáàmù yẹn lára jàmáà kátó dọ́dọ̀ ìmáàmù àdúgbò kó lèmi kọ́ èmi kọ́ orí mi ò gbé o ìròrí gbé rárá jàmáà tírù nǹkan yẹn bá ṣẹlẹ̀ wàláì ìyàtọ̀ díẹ̀ wà ní òlú yìí ìyàtọ̀ ò lè dé tán torí tán bá ń jalè olè tí wọ́n ń jà kò ní jẹ́ kán mọ̀ wípé kí ni o àwọn tí ń sorí ibú lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tán bá ń kú tí wọn ò máa rí lèmọ́mù tí wọn ò rí àáfàá eléyìí tọ́já sí wípé kí ni o yóò kírun sí wọn lára ẹ̀rì pé wọ́n change irú ẹ̀ náà ní súnmọ́ ọmọ náà kẹ́ẹ̀rá wọn tọ́já sí wípé o lè ní wọ́n kọ́ ní pé bímọ pé èmi èmi kọ́ mi ò wá ṣùgbọ́n lónìí ẹ jẹ́ kí n sọ fún yín àwọn àáfàá ọmọ ẹja síta ni ó kírun sí láàánú tọ́nà mọ̀ pé tó bá kírun sí láàánú táwọn parí báyìí ó ti lékè ní o envelope. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ náà lùwà yìí ẹnìkan bímọ lọ́nà tó já sí pé ọ̀nà rádaràda ni ọ̀nà tó já sí pé wèrè gan mọ̀ pé ọ̀dà kódà tí ò ní láàkáyè ọmọ náà ọ̀dà lápẹ̀rẹ̀ ìyàwó oníyàwó kéèyàn lọ bá sì sínà kọ́ wa lóyún fún ọkọ rẹ̀ sí ní lápẹ̀rẹ̀ ọkọ sì rò pé òun lòun lóyún lápẹẹrẹ kọ́ wá dijọ́ súná kọ́ wá sọ pé mo lóyún o kọ́ tọlọ́pàá kíyàwó náà wá jẹ́wọ́ pé kì í ṣe tó fi súná lóyún tó lóyún rè o kán wá lẹ́yìn àáfàá ẹ̀ wá sọ fún ọmọ bẹ́ẹ̀ ló èmi lèmi sọ ẹ mọ̀ pé èmi mi lọ. àáfàá mo lèmi wá sẹ́ Edi di irú súná ọmọ bá mú èmi ò ṣe irú súná ọmọ bẹ́ẹ̀ jẹ́mọ́ ìjà adíláwò ṣe súná ọmọ làwọn àbá àti ń dá wákà <laughs> wákà ti ń lọ owó ṣe kí ni owó ti ń ọlọ́àlùbáríkà rẹpẹtẹ òkò lálùbáríkà rẹpẹtẹ kọ́mọ sínú yìí máa kí controversial child yìí kó ọmọ tó ti dá wàhálà alẹ́ sincerely kí gbogbo àfọ́ ọ̀kọ́ ní pé àṣerúsúná ọmọ iná ẹ̀rú ọba àwọn tó bá fẹ́ máa ṣerú ẹ̀jọ́ mi-ín ta ní ọkọ̀ lè súná ọmọ tí báwọn àfáà ní ọkọ̀ délẹ̀ ọlọ́ọ̀bá ní kánàbí wa mọ̀kánmọ́ sàbẹ́ tí wọ́n ló jí nǹkan ìlú tó jí ọrọ̀ ogun ànábì òkírun sílá o ṣùgbọ́n ẹ má ṣe mistake o kò di kèfèrí o ṣíríkù kan ló ṣe o mùsùlùmí náà ni o kéèyàn mọ́tò àwọn jàmá wa ní àwọn jàmá wa tá máa kàfàrà gbogbo ayé kò di kèfèrí o mùsùlùmí ni o tó bá wọná kìí ṣe pé yóò rà ná yóò padà wà lìjà náà ṣùgbọ́n táwa ń bẹ lọ́rin bọ́lọ̀ mọ́jà wo tiẹ̀ wọná débi páwà sọ pé à ń bá lìjà náà àlìjà náà straight ni ó yá lọ so gbogbo àwọn tí ń díwọ́ òlú yìí náà tá a bá ṣe bẹ́ẹ̀ fún wa ẹ pé corruption yìí ó dínkù tó dé mọ́sálásí they are rejected when they church they are rejected ṣùgbọ́n lónìí àwọn káyìí ṣe chairman Ramadan lecture ni ìbá àwọn alájọ pé àwọn even inú wọ́n tó dùn pé ah Ramadan lecture ọdún ìyá ọ̀tọ̀ wà láì sẹ́nitọ̀ wá sá àwọn òrìrì ọ̀nàrẹ́bù wá ọ̀nàrẹ́bù nípẹ́ ni àpọ́nlé <laughs> ẹni tọ́wọ́ èsẹ̀ ni àpọ́nlé ẹni àbùkù ní lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ti wá lóríire o ibi tí a ti wá fẹ́ gbé lónìí tá a ti sọ díẹ̀ lẹ́ńbẹ́ẹ̀ ní ètò tá a ṣe kàn òun náà ni almutashabihuna mina rijal bin nisa walmutashabihati mina nisa bin rijal àsáwọn ẹni ọlọ́run kí ni ìlànà wọn nípa kọkùnrin kó máa ṣe bí obìnrin kóbìnrin náà sì máa ṣe bí kíni ọkùnrin ṣe ráàrin tá a dé yìí ara tó ń dà lúwárù ni jàmọ́ ẹ̀ mọ̀jà tanra wa jẹ́ ó ti dáàrin àwa mùsùlùmí náà ẹ ra ọmọ mùsùlùmí lónìí ọmọ mùsùlùmí lọ́kùnrin òun náà fẹ́ lu tí ẹ rọ ọmọ mùsùlùmí lọ́kùnrin ó fẹ́ múra bí obìnrin kódà sí bá ti ráwọn ọmọ ẹ ti ráwọn jẹ̀mọ́ kanu wá tí wọ́n di ohun sórí bí obìnrin ìlàsẹ̀ gbọ́dọ̀ sọ sẹ́rí gbogbo wa nínú pọ́blẹ́mù kan tí ń bẹ́ẹ̀ náà lù yìí wàláì tó nídìí ìbẹ̀ lọ́hùn àti ká ṣiṣẹ́ òun lọ̀rọ̀ bọ́ọ̀lù jẹ́mọ́ ọ̀rọ̀ kí mo pé o ọ̀rọ̀ bọ́ọ̀lù gbogbo àwọn ọmọ lónìí wọ́n ti fẹ́ ya gbá bọ́ọ̀lù tọ́mọ́ bá dẹ̀ ti ń gbá bọ́ọ̀lù jẹ́mọ́ ẹ̀ ṣàkíyèsí kankan o ṣé ẹ rí tí bọ́ọ̀lù bá ti pọ̀jù ní ìsẹ̀mí ayé àwọn ọmọ tán bá fi lé ń dé lẹ́fù kan gbogbo nǹkan téèyàn bá ń ṣe sẹ́yìn pé èèyàn máa ní role model kúdùà èyí ò lẹ́nìkan tí ọjà wò kọ́ sí ẹ máa wo àwọn tó bá jẹ́ pé wọ́n bá láìkì bọ́ọ̀lù ní ìsìn ẹ̀rí bọ́n ṣe wọ́n ti Chelsea wọ́n mọ̀ wọ́n ti Arsenal wọ́n wọ́n ti Super Eagles wọ́n wọ́n ti Flying Eagles wọ́n á wo gbogbo ẹ̀ káàkiri bí wọ́n bá ṣe ń wò yẹn indirectly wọ́n máa nífẹ̀ẹ́ àwọn kọ̀ọ̀kan nù àwọn ta ni o agbábọ́ọ̀lù yẹn tó bá ti wá nífẹ̀ẹ́ wọn wọ́n máa wá fẹ́ ṣe bíi wọn ìlọ́fà tá a ṣe ráwọn ọmọ kan lónìí tó kọ́ fẹ́ gbá bọ́ọ̀lù táwọn náà dèrò bíi Kanu Iwaku Kanu Iwaku is their role model wọ́n rí sáwò kọ́sẹ̀ àwọn ẹ wo àwọn tí máa kàròyìn ní ìsìn ẹ rí pé tẹ ẹ bá wò ẹ bá monitor train of event àwọn station kan nínú òlu yìí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìròyìn tí wọ́n ń fi àwọn àjàsí kan sí ẹ rí pé àwọn yòókù náà ṣe kíni o wọ́n fi sí àwọn station tó bẹ̀rẹ̀ rẹ̀ gan àwọn èèyàn wà mọ̀ pẹ̀lú wọn mọ́ ẹ jẹ́ fún yín lágbẹ̀rẹ̀ ẹ wo kíní Ògùn state fm yẹn tẹ́ ẹ bá wo pé èèyàn ròyìn láyé as far back as tó ti fẹ́ tó ti fẹ́ lé lọ́dún mẹ́wàá tèmi fi máa ń gbọ́ wọn àwọn bọ́ọ̀ nǹkan tó máa ṣe kinní kan bẹ̀ àwọn náà kọ́ bẹ̀rẹ̀ Rasidi o ooo ọfẹ́ tẹ́ o ta ló ń tàn o yóò bá sọ lónìí ní ìsìn ṣẹ́ṣà wo ni ọmọ ṣe bẹ́ẹ̀ mọ̀ ní ìsìn ẹ̀rì slash yóò ṣe bẹ́ẹ̀ fresh air ẹ̀rì tí ó ṣe bẹ́ẹ̀ èmi ní kíní kan fídíò ọmọ tí ń lo ansẹ̀ ti méjì àwọn bọ́ìsì ògùn yẹn náà bẹ̀rẹ̀ rẹ̀ yóò ní ee ọlọ́run mọ̀mọ̀ sẹ́ wá bí ẹni tí ó ṣiṣẹ́ tí ò ní ẹ̀jẹ̀ ó ní bí eléwàá nu ọ̀rọ̀ ẹ̀ má dàbí ọ̀rọ̀ kọ̀ǹdọ̀ tọ́já sí wípé òun ni ọmọ pèrò sọ́kọ̀ òun ni ó gbowó mọ́tò kò tó wá nílé jókòó lórí síìtì afábàkà mo ti máa ń gbọ́ wa àwọn èèyàn náà bẹ̀rẹ̀ rẹ̀ àwọn yòókù náà wà rò pé akínní ah, máa ń jẹ lọ báwọn ṣẹṣẹ kò kú bá ṣe ń ṣe ń gbà lọ́wọ́ ara wọn lọ. ọwọ́ adi ipò tó yá ya máa tó bá fẹ́ ròyìn obìnrin kan ọkùnrin kan wọ́n di páwọn èèyàn wà gender bias tẹ́pọ̀ ọkùnrin lásán lẹ́lu àwọn obìnrin ọmọ rò pé ọkùnrin kan ní tiẹ̀ ròyìn tẹ́pọ̀ obìnrin lásán náà ni obìnrin lásán ní ròyìn bẹ̀tẹ́ pé ọkùnrin kan obìnrin kan tó ní o ooo táíwò o àá inú àwọn èèyàn ó dòbí ọkùnrin kan obìnrin kan ẹ wá àwọn tẹ́ ẹ bá bi wọ́n ìkọ̀ọ̀kan wọ́n ti ní role model nínú àwọn tí ń ròyìn yálà àwọn tó ń ròyìn ní Yorùbá àti tó ń ròyìn ní kéde o èdè Gẹ̀ẹ́sì kálukú ti ní role model táwọn ọmọ náà bá ti wá ń lè gbá bọ́ọ̀lù wọn ò ní role model nínú àwọn agbábọ́ọ̀lù wa aglabi yàtùrù àdáwùjì ọ̀pọ̀lọpọ̀ wọn sì rè ọ̀tẹ́ẹ̀sì ọ̀tọ̀ Ọlọ́run ni wọn kódà ìkan nínú wọn ìwé kan bẹ táwọn mss lautech ṣe becoming a stranger as i am mo níwèé yẹn lé becoming a stranger as i am di àjòjì àjòjì algerib di àjòjì nínú àlámọ̀rí ẹ̀sìn gẹ́gẹ́ bèmi náà ṣe jẹ́ àjòjì nínú òwe yẹn náà ti kóòtì kan náà àwọn agbábọ́ọ̀lù tó ní wípé tóun bá mọ̀ pé òun ó di star tí gbogbo ayé ọmọ báyìí ni tí mùsùlùmí ó fi wá jẹ́ nínú fáǹsì òun òun ọba ti di star òun kórìíra káwọn mùsùlùmí ó ti ẹ̀jẹ̀ náà àwọn tó máa láìkì òun níbi tó kórìíra ẹ̀mí àti ẹ̀dẹ́ ká mo oríwé yẹn ni ìbá ọwọ́ ẹ̀yìn báyìí lọ́wọ́ mi ìran tí ó kọ tó sọ bẹ́ẹ̀ náà àwọn oníkèlé yẹn ó kórìíra débi pé kò tiẹ̀ mo ètò àwọn èèyàn yẹn dé mi ìfẹ́ kàn tiẹ̀ wà nù fáǹsì mi rárá torí náà ká sọ ṣe kí wá ní tọ́kàn wá lónìí ni wípé kọkùnrin ó wá múra bí obìnrin tàbí kóbìnrin náà ò múra bí ọkùnrin tàbí kóbìnrin ó máa ṣe bí ọkùnrin tàbí kọkùnrin náà ó máa ṣe bí obìnrin àáfàá ni wàtàṣà búwù yẹkúnù filibas walkalam wàlàháràkà wasaut wàgẹ́rùhà ìlàsẹ̀ ń sọ̀rọ̀ sísíkàmọ́ níjọ́ yẹn sẹ́ ẹrántí ẹrántí sísíkàmọ́ sisi kàmọ́ nìbàdàn wa yìí ẹ mọ̀ rí tí ọmọ ṣe bí obe èmi ni sisi kàmọ́ rù mí o ẹni tó róhun lòdì kọ́gbọ̀n òun lè kẹ̀kẹ́ yẹ́rì tí ọmọ ṣẹnu bí ẹnu yóò dé kinní kan sórí bí obe yóò mọ̀ wá yọ̀dì bí obe yóò mọ̀ ṣe bí obe ọlọ́mọdọ̀rọ̀ owó dojú láyé àtọ̀run jàmá àáfàá ni ìmọ̀ jọra ẹni ìmọ̀ kọ́sẹ̀ ara ẹni ó lè ṣẹlẹ̀ nínú aṣọ wíwọ̀ ṣe rí àwa tá a jóbi náà a nídìí àwọn nǹkan kan tá a gbọ́dọ̀ sọ̀ra fún kọ́mọ̀jẹ̀ pàwà là ń kó àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà ó ní bó ṣe yọ̀ǹda wíwọ̀ ṣòkòtò fóbìnrin ẹ gbọ́dọ̀ máa ṣàlàyé ẹ̀ fáwọn ọmọ yín èmi ti observe mọ́ọ̀sì àwọn ọmọ obìnrin tán jáwọn ọmọ ẹlẹ́à wọ́n máa ń fẹ́ lumú bọ́yórí ìyá rẹ̀ tó lumó ìyá rẹ̀ ń bójú èyí tó fi yẹ kí ìyá ọ̀sàlàyé fún pé ìwọ ò lè lumó o torí wo ṣe kí ni o ò bójú ọ̀sọ́ ni kó o lumó kéèyàn dẹ̀ máa fọ̀sọ̀ hàn tàbá rújù ni ẹ wàá rí ọkọ mọ̀ láàrin àwọn ọmọ ẹlẹ́ alé wọ́n wàá lumó láì bójú wọ́n máa wá gbé mókì bíi mo fúlàní bíi mo kànórì kóbìnrin ó lumú kì í sáràmù ní ṣẹ̀ríà ṣùgbọ́n wọn tọ́ ọba ti lumú ọ̀ràn yẹn ní kó o bojú rẹ̀ tọ́ ọba ti bojú ọ gbọ́dọ̀ lumú tọ́ ọba ti lè lumú tó o bojú tó o sí gbogbo mú rẹ̀ hàn ẹlẹ́sẹ̀ lọ́ọ́ jẹ̀ wájú ọlọ́run irú ẹ̀ náà lọ́rọ̀ ṣòkòtò obìnrin tí bá wọn ṣòkòtò jẹ́ kó o abẹ́ ìjáàbù torí tó tọmọ bá dàgbà tóun náà wọ kápọ́ọ̀tì mọ́mí mi gan máa ń wọ ṣòkòtò náà ẹ̀ẹ́kẹ̀rọ òun náà wọ ṣòkòtò tọ́ntínrín kan yóò lo kéèpù sí o yóò wà láwọ tọ́ọ̀pù ẹlẹ́sẹ̀ mìíràn kan sí òun náà máa ń lọ bí ìgbóná pé wọ́n tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ń sẹ̀ ẹ̀ẹ́kẹ̀rẹ́ pé ọmọ ti ní kámpọ́ọ̀sì àwọn tẹ̀ náà kẹ́ẹ̀mọ́ ni wọ́n ní pé sọjí alájà lélẹ́yìí eléyìí yẹ ọmọ obi ti wá pọ̀ lónìí táwọn sọ̀kòtò ẹ tún wá wo àdánwò mi láàrin àti Islam rádaràdá táwọn main practice ẹ lọ wo àwọn ṣéyà àwọn ṣéyà obìnrin aṣẹ́wó tí wọ́n ń ṣe wèrè kí ní ìlúwa ìpàápàá wọn pọ̀ ń bàdàn yìí arọ orí ibú wọn ni pé wọ́n ẹ̀ kọ̀rẹ́ di ṣòkòtò ṣéyà gángan wọ ṣòkòtò ìwé ìtọ́wà lọ́nà ẹ̀yìn àdúgbò kan ní àárín odíjó sí máàdù lárọ́ bí ilé ké wa ìkan bẹ láàrin ẹ̀ta lọ sìnáwó kan bẹ wọ́n àwọn ṣòkòtò funfun ìmí ọ̀wà ọjà làbí àbí ọkùnrin wọ́n wàá lo kọ̀jọ̀bòrí ọ̀jọ̀ àkísà kan sórí ẹ lọ wo yàtọ̀ sí ẹ lọ wo àwọn àsàlátù sunday náà ẹ ra àwọn ṣòkòtò bó ṣe flow lọ ẹ wá àìmọye kéésì sí zina wàhálà ìbò ló ṣe máa rómi tó ọgbẹ pápápápá tóòrì tóòrìrì òní fẹ́ fò lọ even irú àwọn ṣẹ́ àtẹ̀wò àwọn tó fi polówó ọjà àwọn ọmọ tó bá di pé ọmọ eléyìí bóyá ó ní báyà dáadáa ọmọ eléyìí bóyá ó fáyìn ó pupa ó dúdú ó rí tẹ́rín ó lẹ̀ pa wọ́n tún fi wọ́n àtajà fáwọn ọkùnrin tí wọ́n máa wá sọ́dọ̀ ṣe ya ẹlòmíì ọ ń wáyàwó náà tẹ̀lé lójọ́ wá dọ̀ ṣe ya ètò pé wá náà <coughs> mọ́rán ti kéèsì kan ni o wàláì téèyàn bá lọ sọ́ra wọ́n bá yàtọ̀ ló jẹ́ fún yàn ẹn tó ń wáyàwó ọ pàdé ìyàwó tóun náà ṣe kéde tí wọ́n kọ lọ́dọ̀ ṣe ya ṣé ọ wàá ṣe bí ẹni pàdúrà ló ṣe kéde o àdúrà lọ́gbà wíwárà ṣé á náà lo <laughs> ó lo fílọ́sọ́fì ni kálukú máa wá délé gàgà ló tiẹ̀ ní ibi wà lẹ́yìn mọ̀kẹ́ ìrìyàwó owó ti pé ta ti ń sí àdúrà ti ṣe á gbà lọ́lọ́run ní kọ́sẹ̀ àdúrà wo ṣẹṣẹ́ ọ̀gbàdúrà ni ó ládùúrà kan ṣé a sọ fún mi báyìí pé ọkùnrin tí wà ìwọ̀n sọ̀rọ̀ yín fún mi wọ́n lẹ̀ lówó lọ pé ṣùgbọ́n ẹ máa ń má wọ́n láwọn ti wá sàwọn kankan fún yín pé ti bá fẹ́ yín pé mi náà ò ní bọ́ gbogbo síkírìtì <laughs> náà gé ọ̀rọ̀ lọ́ọ̀fù ó lágbára gbogbo tí ọ̀yẹ́ kóbìnrin ó dánlóòdù ó dánlóòdù ẹ̀kọ́ pẹ́ tẹ̀yìn náà wá ń sọ tiẹ̀ náà rí àṣeṣe àwòṣe kí ni o àsọkẹ́sọ àpọ̀ lásán ni. jama lónìí ẹ lọ wo àwọn ṣẹ́ àyẹ̀sòkòtò wọn ẹ̀kọ́rẹ́ jẹ́ ẹ dáhùn àsàlátù ẹ ra àwọn obìnrin oníṣòkòtò ẹ dé mọ́ olùdí ẹ ra àwọn obìnrin oníṣòkòtò gbogbo programu tẹ́ ẹ bá ti rí pé róbìn mẹ́wàá mẹ́rin mẹ́ta márùn-ún wọn pọ̀ ṣòkòtò ẹ fura sí ní programu yẹn ìmọ̀ wọ ṣòkòtò ní bọ́kùnrin ṣe ń wọ̀ fóbìnrin haramu ni ẹ mọ́ sí mi kóòtì o once again kóbìnrin ọwọ́ ṣòkòtò ní bọ́kùnrin ṣe máa ń wọ̀ haramu nínú ṣẹ̀ríà ṣòkòtò téèyàn wọ̀ tá a wá ń rí ta ọwọ́ tọ́ọ̀pù ọwọ ọwọ́ jàlábíà ọwọ́ àbáyá ọwọ́ agbé kéèpù le tọ́lọ́ ń fẹ́ kọ́ ṣòkòtò tó bí mùsùlùmí abẹ́ jìlìbáàbù èèyàn wà tó bá jẹ́ arígbómi náà wọ ṣòkòtò ọ̀n wọ ṣẹ́ẹ̀tì lé lórí kọ́mọ̀ pé làánà tá a fẹ́ sọ yìí ọ̀n bẹ lórí òun kalam kéèyàn ọmọ ọkùnrin kó máa ohun rẹ kọkùnrin ó máa sọ̀rọ̀ bí obe tàbí kóbìnrin náà ó máa sọ̀rọ̀ bí kéde bí ọkùnrin kò dáa tẹ́ ẹ bá wo àwọn tán máa ń ṣe CID lágbàáyé ara tán máa ń lò nìyẹn. salamu alaikum chief ọkùn ilẹ̀ bá sọ̀rọ̀ o alaikum salaam wa rahmatullahi wa barakatuh tọ́wọ́ bẹ́ẹ̀ kọ́ salama náà good evening chief good evening ọkùn ni o sẹ́wọ́n tó bá kọ́ láìkí obe wọ́n máa ń fi gbẹ́ lómi mu ṣùgbọ́n kéèyàn wa máa change ohun tọ́lọ́ ń dá mọ́ kọkùnrin wọn máa sọ̀rọ̀ bí obìnrin tàbí kóbìnrin náà máa sọ̀rọ̀ bí ọkùnrin aráàmù nínú ṣẹ̀ríà wàlàháraka wàmọ́dá wàlàháraka ìyẹn ni wípé lílọ bíbọ̀ haraka movement èèyàn actions and inactions béèyàn ṣe ń ṣe nǹkan ṣe láàrin tá a dé yìí ọlọ́run níjọ́rọ̀ tí wọ́n dojúrú mọ́ná alhamdulilayi ọlọ́run mọ́jọ́rọ̀ wọ́n dojúrú láyé àtọ̀run ṣe ẹni kéèkì kírùwà ọ̀fẹ́ ṣe wẹ́ẹ̀dì fọmọ káwọn dèdèrè obìnrin kọ́ láwọn alága àdúró ìwọ tí irú ẹ̀ bá tún ṣẹlẹ̀ fámìlì rẹ ìsìláàmù ti dojúrú mọ́ yín lọ́wọ́ nu fámìlì ìsìláàmù gidi ọ̀dàgbére nu fámìlì yín kóbìnrin kan á máa ṣe bí wèrè lójú agbe òun náà fẹ́ sọ yìgì ẹ̀ǹdẹ́lẹ̀ ìrìn alága àdúró bí àṣin ẹ̀ẹ́lẹ́kùnrin á ní ẹ̀là kiri níjọ́ bóyá bóyá wọ̀ ọ́ lọ ọmọ kí wọ́n láti tẹ̀lé lọ́ọ́ tẹ̀lé lọ́ọ́ gbà yàwó ní wọ́n kọ́ láwọn dèdè nìkan ní ọkọ̀ ọ̀sùn ní à ní ń dá àfa àlámù ọyá dìde jókòó ìyá ọkọ dà ìyá ìyàwó dà bàbá akíní kan dà ọyẹ para yín ẹdì mọ́ra yín nìyà. ṣé báwọn èèyàn tó ya wèrè tó báyìí níbi tójú tó làdé yìí kóbìnrin wa máa display bí ọkùnrin haraka nìyẹn kọ́ máa ṣe bí ọkùnrin kọ́ mọ̀ tiẹ̀ ní tìjú tàbí kọ́kùnrin náà kóhun náà máa jẹ́ pé mi tàhárùkù rẹ̀ kọ́ máa ṣe bí obìnrin gbogbo ilé ọ̀dà àti tọ́ba tó jọ. lábọ́dọ̀ àfọwà ibnu abbas rọ̀dí allah àníwá ó nípa nàbí wa muhammad sallallahu alaihi wasallam ó ní pé làánà lọ́wọ́lì mutashabihati minan nisa ibi rijal wali mutashabihina minan rijal ibi nisa ó ní sẹ́ẹ̀ rí gbogbo àwọn obìnrin tí wọ́n máa ń ṣe bí ọkùnrin ọlọ́run ṣépè fún wọn ọlọ́run bínú sí wọn ọlọ́run ṣẹ́bi lé wọn bákan náà òun lọkùnrin tó ń ṣe bí obìnrin àdìfì bẹnu àbúdáwúdà àti ibnu májà nínú àdìsí àbúrera ọlọ́run bá ní yọ́nú sí òun mọ̀ọ́mọ̀ come out nípa aṣọ wíwọ̀ ó ní làánà rasulullah sallam arrojul yelbasu libsata limarati walimaratu telbas libsata arrojul ó ní pé ànábì sẹ́bilé ọkùnrin tí ń wọṣọ obìnrin àti obìnrin tóun náà ń wọ aṣọ ọkùnrin àdìsí náà bẹ́nu Abu Dawud àti Ibn Majah nínú àdìsí sàábé pàtàkì ibnu àbí mùláìkà ó ní wọ́n sọ fún aisha ọlọ́mbà ni yọ́nú sí pé inna muratan tẹ́líbàsù nàálà wọ́n lóbìnrin kan wọ bàtà bíi tọkùnrin sẹ́rílẹ̀ lárúbáwá tán bá lo náàlù bàtà bíi kọ́va ṣù gan ló máa ń túmọ̀ sí bàtà yẹn wọ́n ti mọ̀ pọ̀ kọ́yìn ní ṣe ìpọ́dọ̀ tí wá bìnà aláwọ̀ bàtà tó yẹ pé ọkùnrin ní máa ń wọ̀ tó bẹ̀ sorry wọ́n ní ìyàwó Aisha radiyallahu ó ní làánà Rasulullah sallallahu ó ní pé ìwọ àbí àbí sọ yìí ti fún nìsa gbogbo obìnrin tó bá jẹ́ kébí ọkùnrin ló sì máa ṣe àtúntò débi bàtà ṣé ẹ rí ìwọ tó ọba jóbi bàtà tó ọba dípá àfa rẹ ni máa ń wọ irú slippers slippers general ọkùnrin lè wọ obìnrin ọwọ́ àrùn pé òtẹ̀rẹ̀ bàtà wá sáré tẹ̀sẹ̀ bọ́ kọfà ṣú àfa kíkọ sáré máa wọ kínú ilé kọ̀dá èyí máa ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀bí wọn náà àfa òtún ọba sáré kọfà tẹ̀sẹ̀ sọ bàtà gogoro <laughs> igi ogoro mọ́ gòmìnir gbogbo eléyìí ọ̀dà rárá so ìyá wa ṣà ọlọ́run bá ní kẹ́ńtán sọ nìyẹn látọ̀dọ̀ Ibn Abbas àdìfímì tó wá pé ànábì ṣépè fún almukhnifina mina rijal walmutaro jilati mina nisa gbogbo àwọn obìnrin tí wọ́n máa ń ṣe bí ọkùnrin àtàwọn ọkùnrin náà táwọn náà máa ń ṣe bí obìnrin wọ́n lànà bí wàá sọ wípé ẹgbọ́ parí àdìsí eléyìí o anabi ní akhrijuhum min buyutikum ẹ lé wọn bóde kú ònú lé yín ẹ má jẹ́ wọn dúó ẹ má jẹ́ wọn ráyè dúó nínú ilé yín o ẹ lé wọn bóde kọ́ọ̀là ibnu abbas sọ pé ó ní fàákàrájà nàbí ọ̀sálàm fùlànà wàákàrájà umaru fùlànàtà ibnu abbas ní kí n tí mò ń sọ lè yé fúnra ànábì lágbájá báyìí àwọn sàbí ọlọ́run bá ní san wọ́n lẹ́sàn-án rí ṣe rí ẹ̀kọ́ yẹn náà yẹ káwa náà ní kéèyàn máa dáko èèyàn just anyhow ṣẹ̀rí àwòfaramọ́ báwọn ọ̀dọ́ kan ṣe máa ń ṣe lónìí tí wọ́n máa lákọ̀ máwọn àáfàá lórí àáfàá kìíní yẹn kèfèrí ni àáfàá kìíní yẹn kò tiẹ̀ gbọ́n àáfàá kìíní yẹn kò tiẹ̀ mọ́ súnà àwọn sàbẹ́ ní adam tí nǹkan bá ti ń débi nẹ́gẹ́tífù gbà míì tí èbá ṣe pé ẹ̀ ń tẹ́ ẹ fẹ́ hàdárò àwọn èèyàn ẹ fẹ́ káwọn èèyàn sọ́ra fún aburú ẹ̀ ṣùgbọ́n àwọn lọ́dọ̀ tí wọ́n láwọn náà sọ àwọn fẹ́ káwọn èèyàn sọ́ra fún aburú àwọn àfa yìí ni àwọn àfa súná làwọn wà pé gèfè ẹ wá wo sàábé ó fẹ́ sọ papá nàbí ilé ẹnìkan bóde tó ṣe bí obìn ọ̀wá dákọ̀ ẹ̀ ó ní fùlànà lágbájá ó rò pé ibùdó àbá àṣẹ ọmọ ọkọ̀ ẹ̀ àwọn ní ádàbù ni ìwọ ló ní ádàbù ń tọ́mọ̀ gbogbo ayé lórí ọlọ́gbọ́n ní oní ádàbù kò ní ádàbù àwọn sálàf ọlọ́mbà ní yọrọ sí wọn ó lànà bí ilé ẹnìkan bóde kú rẹ̀ kúmọ́rù náà dẹ̀ lé obìnrin kan bóde ẹ̀yìn ẹlẹ́à àárín ìmú gbogbo àwọn ọmọ tí bá ń wọ ṣòkòtò mẹ́jẹ̀ sista Rashidi dóde ta dóde ta

ẹ̀yin ẹwà àwọn àfáàyè jọ ọlọ́run san wọn lẹ́sàn-án rí wọ́n ṣe àwọn dáwà kan táwọn ò rí ṣe àfáàyè jọ tó bá ní kànga nínú òfin ni pẹ́ni tí ọba kànga yóò ṣe kí ni o yóò borí lónìí àwa ní kànga aṣẹ́wó sì wà pa kànga wa kò ní borí yóò tó máa járun jẹ́rìí wèrè sínú kànga táàmù <coughs> ẹ lófin anábì ní àkìrìjú min buyutikum ẹ lé wọn bóde kó ònú lé yín àwọn wà ní kànga ibẹ̀ ẹlòmíì inú wa ọlọ́mọdé tó ta fún wa á tọ̀ wá sí fídíò orí ibú lẹ̀ àwọn asẹ́wọ̀ tó wà mọ́ fídíò ònú lé rẹ̀ ọmọ ta o wà lẹ́ ọ̀ta kọ́lọ̀mọ́jì kọ́lọ̀mọ́jì òjò dànù ó lànà bí fúnra ẹ̀ lé ọkùnrin kan bóde Umaru lé obìnrin kan bóde torí kíni torí pé wọ́n múra múra opposite sex àbẹ́ ọlọ́kùnrin tí máa di sùkú ẹ má jẹ́ wọnú léyìn ẹni mọ ẹ má gbàrú ẹ̀ gan ti sàfọ́mọ yín ó mr kínní kan ẹ dé ta ó ń sùkú wa o ṣé ẹ nígbà míì ẹ̀yin lè mọ́mọ́ yín tẹ́ ẹ sọ wàlẹ́ odò torí sùkú wọn ìjọba ti ń bọ̀ wálé yín yóò ti sùkú ẹ̀ èyí tọ́jọ́ sòkòtò ìjọba ti ń bọ̀ wálé ọ̀dọ̀ àwọn ẹlẹ́yà lọ́mọ ń ti ṣe dáadáa fọ́kàlùkù débi pé fámìlì kan fẹ́ abáyé ṣe léyà ò lè wọ́n gbogbo àsìkò tó lò bí èyí wọ́n sọ̀kò tó lóore tí a ò bí bẹ́ẹ̀ kọ́ pẹ̀lú ọ̀dọ̀ gbọ̀dàrà ìmíì lókè òkè ajú tẹ́ pé bí lọ́ọ̀bà ṣe léyà lọ́dún gbogbo ṣòkòtò ẹ tó ń kó bọ̀ lẹ́kọ̀ọ́ ó kò pamọ́ tí èkó bí kò ní ṣòkòtò ń bí o ibẹ̀ tàǹtí ni mi ò lásán mi ṣòkòtò mẹ́jọ ni mo kó à rárá ọmọ wọ ìjáàbù ẹlẹ́ àkàwọ́sára kò tó di pọ́ọ̀lù jàmọ́ ẹ̀yin lè mọ́mọ́ wàhálà ìyọ́ àmọ́ ronú pé ah, ọwọ́ ṣòkòtò lásán náà ọlọ́run lè ní kó ronú lórí ẹ̀ kọ́mọ̀ ṣòkòtò mọ́ náà sẹ̀mí ayé ẹ̀ so gbogbo eléyìí ẹ jẹ́ ká kọ́ sí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bánàbì ṣe lé ẹnìkan bóde inú ilé rẹ̀ o tí Umaru ọmọ Khatọ́bì tóun náà ṣe kí ni o tó lé ẹnìkan bóde kúrò nínú ilé rẹ̀ nítorí pé wọ́n múra bí ò ṣe yẹ kí wọ́n múra ẹjá wa náà ṣe bẹ́ẹ̀ ọlọ́run kó bá ní sànábì lẹ́sàn-án rí àtàwọn sàábé ọ̀dà nínú àdìsí mi anábì wa Muhammad sallallahu alayhi wa sallam anábì ń sọ àdìsí kan ẹ jẹ́ ká sáré máa yà Kùránì tá a fa àmúwa ní Suratu Shura aya thirty seven. ọlọ́run ọba ní wàlẹ́dínà yẹ́jítẹ́ni búhúnà Kaba ìrọ̀lì ìfmi wálfà wáhíṣ ẹ̀ ẹni ọlọ́run àwọn ẹni ọlọ́run tòótọ́ wọ́n ma ń jìnnà sí Kaba ìrọ̀ àlè àwọn rádà àwọn ẹ̀ṣẹ̀ ńlá àwọn ẹ̀ṣẹ̀ ẹbú wọ́n ma ń jìnnà sí wálfà àtàwọn ìwà ìwà àsára àwa àbàjẹ́ ni kọkùnrin kọ́ máa dirun ìwà àbàjẹ́ ni kọkùnrin ọmọ tó péǹtì ìwà àbàjẹ́ ni kọkùnrin ọmọ wọṣọ bí aṣọ obìnrin ìwà àbàjẹ́ ni kóbìnrin ọwọ́ ṣòkòtò bọ́kùnrin ṣe ń wọ̀ ìwà àbàjẹ́ òun ni kóbìnrin náà máa wọ ṣẹ́ẹ̀tì ìyá káàkiri ìwà àbàjẹ́ òun ni kóbìnrin náà wá máa sọ̀rọ̀ bí ọkùnrin gbogbo eléyìí àwọn ẹni ọlọ́run wọn máa ń jìnnà sí ọlọ́run jẹ́ ajẹ́ kan nínú wọn. jàmá tó bá wá rí bẹ́ẹ̀ nígbà tá a ti rí i pé ànábì lérú àwọn èèyàn yìí bóde Àfa wa Umaru ọmọ Khattab àwọn náà lé wọn bóde àwa náà ò gbọdọ̀ fààyè gbà wọ́n náà lé ọ̀dà tá a bá wá fààyè gbà wọ́n gbogbo àwọn fídíò tá à ń wò àwọn fídíò ọkùnrin tó ń múra bí obìnrin náà ń kọ́ ẹ̀kọ́ wọn bóde kú ònà lè yé ṣe rí gbogbo àwa tá a já àfà tá a bá ní fídíò èmi ò ní fídíò náà lé náà wàláì tí wọ́n fẹ́ ra fídíò mo lówó fídíò lọ kò wù mí rà rí kódà tẹ́lì kò wù mí rà mo ti kọ́ fẹ́ lọ kówó ràǹjẹ́ òní wàláì àfà àti ọba ara gan mo ti sọ fún pé mo kówó bọ̀ ẹ̀mí kàkẹ́ sọ fún mi ni pé wò mọ́ ra ọjẹ́rẹ́ mo ti fowó mi ṣe nǹkan mi nù wàláì kè wù mí rà torí gbà mí ò ní lè control rẹ̀ ṣé wọ́n tó ti ranjú lọ téèyàn ti wá nẹ́tíwọ́ọ̀kì lọ ṣèbá arẹ́lẹ̀ akàn náà jó lọ náà àdúgbò wa ń bẹ̀ òun táàfà bá ti lọ tí ó lọ ra petrol ń pẹ́ fóun náà ń ṣiṣẹ́ àáfà sí generator I pass my labour ẹlẹ́ọ̀ sì sá petrol sí yóò sì máa wo fídíò kí làáfà àmọ́ ti ń wò ń wẹ̀ yẹ ayé ìwẹ̀ràn yóò sogbo òkúkọ dúdú sáwóró dẹ́ bó ṣe àlàyé Sunday dagboru Monday ọmọ àdúgbò gbogbo àwọn eré ebúta mọ́rí pósítà rẹ̀ ṣèbẹ́yìn lẹ̀ ń wà wá ń ka pósítà rẹ̀ ni gbogbo àwọn eré burúkú yìí ẹlẹ́wọ̀n bóde nínú fámìlì yìí àwọn eré tọkùnrin ó ti máa ṣerun àwọn eré tóbìnrin ó ti máa wọ ṣòkòtò àwọn eré tẹ́ mọ̀ rí agbábọ́ọ̀lù níbẹ̀ gbogbo kẹsẹ̀tì orí ibú yìí àkìrìjú wú mímbù yú ti kó ẹkún wọn bóde kúrò lólè yìí àwọn tí ń bá yín ṣiṣẹ́ bóyá ìyá kan máa bá yín fọṣọ yìí oníṣòkòtò ẹ lè bóde nù iṣẹ́ yín ẹgbẹ́ tí ò ní máa wọ ṣòkòtò àkìrìjú omi bùyù ti kan ẹ lè wọn bóde sẹ́ẹ̀rí tá a wá ń sọ yìí ẹ̀yin ẹ jẹ́ kẹ́mi ó ṣe kẹ́yìn náà ó ṣe ìlú yóò yí padà o jẹ́mọ̀sẹ̀ ìgbà bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn yìí náà ọ́ láwọn kan tí wọ́n ń jẹun lọ́ndẹ̀ èmi àti yìí kìí ṣe pé a fẹ́ fara ni wọ́n lànìyàn a fẹ́ wọ́n wà lùjàn náà lànìyàn torí wọ́n ti ṣépè wọ́n ti ní làánà làánà sì rè ó tún dọ́dọ̀ ọlọ́run wọ́n lọ́kùnrin tó bá ń ṣe bí omi omi tó ṣe bí ọkùnrin làánà ni wọ́n tó wọ́n náà nìtúlẹ̀ wọ́n ti wá balẹ̀ ti wíńdò yìí alimoyim gbogbo wa ẹ má jẹ́ àfáàyè gbarú rádaràdá yìí nínú àwọn ilé wa ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní sèǹfààní min ahali nari ẹ rí àwọn ìran èèyàn méjì kan anábì <clears throat> láwọn ìran èèyàn méjì yìí ọmọ aná ni wọ́n lam àrọ̀húmà ó ní sẹ́ra àwọn méjèèjì èmi ò fojú mi rí wọn èmi ti fojú mi rí wọn ìwọ náà fojú rẹ̀ rí wọn kọ́ lọ́wọ́ sàánú <clears throat> ojú tiwa ti rírì kúrì ojú wa ó rìrì kúrì tí ò yẹ kéèyàn ọmọ rí arí nínú òlu yìí àwọn obìnrin oníhò ibi tó tó wá burú dé sẹ́wọ̀n pé téèyàn bá ń rí nǹkan tó fọkàn kọ̀ ó dà bí ò dá ó tó dàrin kan ọkàn wa gan ọkọ̀ mọ́ arípọ́ nọ́mà ó tó wá kan ó tó wá dọ́dọ̀ àwọn àáfàá débi pé irú ntànàbí sọ pé èpè irú wọn wọ́n wà á lẹ̀ pamọ́ la kí wọ́n máa fi lánà wọ́n fi rẹ̀ la àfáàmì náà lónìí òun náà gọ̀kadà pẹ̀lú ìyàwó oníyàwó ẹjọ́bìnrin ó jókòó lẹ́yìn èyí ó kẹ́ ló tún burú ju kọ́ wà láàrin gan lóore kó jókòó lọ ìwà ẹ̀rọ àwọn òkè tó máa gun ọ̀kadà sẹ́gẹ́tì àwọn tó mo ní à ọ̀rọ̀ pé kò túmọ̀ sí pé èèyàn gidi ni ọ ọbọ̀kùnrin gbò ó láàrin kó o láàrin gan bẹ́tà o bá wà lẹ́yìn ibẹ́ àyà rẹ méjèèjì ọmọ fi rin ọkùnrin ọlọ́kùnrin lára ìyẹn yóò gán sáré rẹ̀ wà láàrin lọ tó o bá wà láàrin ẹ̀yìn lásán fara kàn ṣùgbọ́n tí o bá wà lẹ́yìn gan àwọn tí máa yẹn láàrin gan yóò ẹbá lóhun àwọn èèyàn wa ní yànà àdìgbò yànà àdìgbò lọ́dọ̀ wa mùsùlùmù lálẹ́ tí wà láì tí ti pẹ́ àáfà kan ẹ̀gbọ̀n àáfà súnà àáfà yẹn wá o mi o o ọkùnrin ló gbé inú mi dùn wà láì gbé òfin ṣé tí ó àwọn èèyàn mi rí àwọn méjì ní padà rẹ kí ni ó wá sẹlẹ̀ àwọn èèyàn bá ń sọ̀rọ̀ bí ò níyàwó ni tí ọ̀la burú ni tí ò ṣe kinní kan ni a ah! inú mi wá dùn wàláì níjọ́ náà mọ́ silent wọn mo ní màmá wa màmá kan bẹ tó ti dàgbà àǹtí ẹ̀ náà màmá yẹn obìnrin kan mo ní màmá màmá akọ́fọ̀rọ̀ ẹ̀sẹ̀ ṣé inú àṣà Yorùbá láyé ẹjọ́ òun ṣé tíyàwó ẹ̀gbọ́n dìde tó jókòó ọkọ rẹ̀ tọ́jọ́ pé só lè jókòó nígbà kan ṣé máa fi báyọ̀ obìnrin náà ọkùnrin màmá ṣé iná obìnrin máa kan tán ọkùnrin nígbà kan wọ́n ní gbogbo tí ọ̀jà yóò gún mọ́ náà wọ́n lẹ́yìn tó bá lòun fẹ́ ṣe tọ́lọ́n àárí sí pé n tó ṣe ọ̀dà ẹ bá fẹ́ ṣe tèṣù àárí sí pé wọ́n ní èèyàn ṣe tọ́lọ́n ó ní mi ò wò obìnrin sọ ní mi ò gbéyàwó mi sọ ní mi ò gbàbúrò mi omi sọ ní mi ò gbéyà mi mi ò gbóbìnrin tí ọ̀sẹ̀ lẹ́tọ̀ọ́ mi mo lébi tẹ̀ ń wọlé mi lè bóbi bọ̀kadà mo nírú àwọn èèyàn tọ́lọ́n gan tí ń wò mọ́ Nàìjíríà la tí ò tí ì máa bínú rè àwọn ah, láàfà bẹ́ẹ̀ ló kú sọ ná ohun mi sì lo òkè torí inú ti ń bí mi fún bá ń sọ̀rọ̀ gbà èèyàn tó ṣe tọ́lọ́ ẹ̀tún wá ń sọ̀rọ̀ sí ṣé kò níyàwó ni àwọn agbára wèrè náà wọ́n sọ pé ọmọ ìyá kan bẹ ní o mọ fáyà àwọn ẹjọ́ náà wà láì wọ́n gba tí mo sọ ìgbà bí òní ni kò ti kùránì tó pọ̀ fi làákà ìbáwọn sọ̀rọ̀ èèyàn ògbó bí ayé yín tí wọ́n bá ṣe ìkan náà sọ̀rọ̀ sí èmi náà kan èyí lọ sáwọ́dí náà tẹ́lẹ̀ ó kù díẹ̀ ni ó níbi ìwọ mi ìkọkadà mo lówó mi lọ́wọ́ tí má sì ní pé lówó lọ yìí ṣe sùúrù jọ tí má ní pé lówó ilé dàgbò mo sì ní sì mọ̀ dọ́gà rẹ̀ kí má jáde pé làgbára kí kan àwọn kí náà ẹ̀ ẹ̀ ní ìlọ tẹ́lẹ̀ ó kù díẹ̀ ni náà lọ alimoyim anabinire èèyàn méjì kan bẹ lam arọ wọn èmi ò rí wọn o àwa ti rí wọn kọ́lọ́ forí jìn o kọ́ọ̀mù máa ń sì yá tó kadnabil bakor yadribuna bi annas àwọn èèyàn kan ni wọ́n tọ́já sí pé wọ́n ní pankẹ́rẹ́ lọ́wọ́ wọ́n ní pàṣán lọ́wọ́ àtòrí ọ̀rẹ́ kòbókò wọ́n ní lọ́wọ́ tó dàbí kéne ó dàbí ìrù màálù wọ́n máa wá fi na àwọn èèyàn ìtumọ̀ àárín ìpọ̀ táwọn àfáà tú sí ìtumọ̀ àkọ́kọ́ ni pé àwọn alágbára ayé tí wọ́n lágbára àti máa fìyà jẹ àwọn èèyàn wọ́n ti ṣẹlẹ̀ àbí wọ́n máa ṣẹlẹ̀ ìyà tán fi ń jẹ wá òun ní pankẹ́rẹ́ irú àwọn èèyàn wa oníjẹ́ngù àwọn ìjàmbá oníjẹ́ngù èèyàn sanwó oṣù òṣìṣẹ́ ọjà wọn lóṣù bíi mélòó kan wá sọṣù kan ṣé jẹ́ngù lọ́kàn ẹ̀ ń fi agbára lò ẹ̀ ń fagbára fìyà jẹ àwọn èèyàn ara wọn náà ní tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ gan wọ́n ló lè túmọ̀ sí irú àwọn agbófinró àwọn ọlọ́pàá àwọn mòpó àwọn àmì nkankan tó jẹ́ pé kí ni wọ́n fìyà já àwọn èèyàn pẹ̀lú agbára tí bẹ lọ́wọ́ tiwọn náà ètò wa kàn wá ní ní sáún kàṣíyàtún àríyàtún mọ̀ìlàtún mọ̀mìlàtún rùúsù nà kásímátìlì bókútìlì mọ́ ìlà adébíyàsára láwọn ọwọ́ fún wọn níròyìn tẹ́ ẹ bá wò ìròyìn ìròyìn kínní kejì kẹta kẹrin karùn bí ìròyìn márùn ló fún wọn àwọn obìnrin kan ni wọ́n oníhòòhò ni wọ́n ẹ rò pé wọ́n wọ sọ ṣùgbọ́n kí náà wà jẹ́mọ́ o ìhòòhò náà wà mọ ilat àwọn àfáà ní mọ ilat antọ́ àti là àwọn èèyàn máa ń gúnrí kò bí tọ́lọ́hún sótìyé mọ̀mí ilat. So ẹni títọ́ ọlọ́run ni wọ́n lára ẹni tí máa ń sẹ́rí kòmí ìlànà tọ́lọ́run ni wọ́n ẹni tọ́já sí wípé wọ́n máa kàkọyọ mutajawi zatul had wọ́n máa ń kọjá ẹnu àlọ́ ọlọ́run orí wọn wá dàbí kíni o bí kẹ́yìn ràkúnmí tó ti tó ṣe kíni o tó ti tó tó sàn lẹ̀ àwọn àáfàá nítumọ̀ ni pé irun orí wọn wọ́n ti jó ná irun orí wọn wọ́n ti jí ọwọ́ tí wọ́n ti ṣe ní jẹ́rì fámì irú àwọn obìnrin o wọn ní wà lìjàn náà o láàyè ìdókòrò náà lìjàn náà ta kọ̀sálìjàn náà fún wọn wà láàyè jìnnà rẹ̀ ha wọn sì ní gbóòórùn àlìjàn náà wàyí náà rí àtórí gbóòórùn àlìjàn náà ìlọ́po tó jìnnà láti máa gbóòórùn ẹ̀ èyí ò ní tí ìwàlìjàn náà mímọ̀ sí rọ́tì kádàwàkádà sàbẹ́tọ́gbàdìsí wa kọ̀rántì iye máìlì àwọn sàbẹ̀ èdè ẹ̀ parọ́ ní distance báyìí báyìí tó jìnnà láti máa gbóòórùn àlìjánná ìmáàmù muslim àwọn náà gbà wá ibi tá a ti dúró lónìí nìyẹn kò lásọ̀tò lè kọ́ọ̀lù wọn à fẹ́ kọ́kùnrin ó máa ṣe bí obìnrin wọn à sì fẹ́ kóbìnrin náà máa ṣe bí ọkùnrin ṣé ẹ rí kálukú wa ẹ̀jẹ̀ á dúpẹ́ fọlọ́run alhamdulillah ìwọ tọ́lọ́ ń bá dá lọ́kùnrin ó ti mọ̀ pé onídìí irùngbọ̀n ló ṣe fún ọ ní irùngbọ̀n dárúgbọ̀n rẹ sí mọ́ tọ́ ti ń fa ọ́ dàbí ọlọ́run ti mọ̀ pé wò ní breastfeed ọmọ kò fún ọ nígbà àyà toró nídìí ẹ̀ tó nídìí wàhálà tó ní fún ọ ọlọ́run mọ̀ pé nídìí ojú ó fọkùnrin lójú ó fọbìnrin ọmọ pa nídìí ẹnu ọjọ́ fún alẹ́nu ọmọ pa nídìí etí ọjọ́ fún àwọn nǹkan tí wọ́n pé èmi mo nídìí ẹ obìnrin ò nídìí ẹ ó fẹ́ mi ìtọ́ ẹ̀pọ̀ obìnrin ló nídìí ọkùnrin ó fọ́ká lukú wáyé tá a lè dúpẹ́ fọ́lọ́ kọ̀fẹ́ kémi ọwọ́ skẹ́ẹ̀tì kọ̀fẹ́ kí n wọ ìró kọ̀fẹ́ kí n wọ bùbá kọ̀fẹ́ kí n wé gèlè kọ̀fẹ́ kí n lo nìkọ́ọ̀bù tẹ́mi bá ti dé fìlà tí bá ń láwàní tí mo wé láwàní mo múra ṣòkòtò mi ọ̀kọ́jà kókó kí wọ́n á máa gbé séènì sọ̀rùn bí dàdá dín ní súpo àwọn ọkùnrin kan wọ́n tó ráyè ìranù wọ́n tó gbé séènì sọ̀rùn ọba tọ́lọ́ mú fa yọ wà á omi ọkùnrin láàyè láàyè lọ́wọ́ tó ọjọ́ táwọn ọkọ wa wọ kóòtù táwọn ọkọ wa wọ ṣẹ́ẹ̀tì àti trọ́sà wá ṣe bí ẹ gbogbo ìtọ́lọ̀wọ̀ bá ti rán kálukú wa ẹ̀ẹ́dì àdúgbẹ́fọ́ lọ́hùn ó lọ́kùnrin ìtọ́lọ́ ti dọ́ yẹn alhamdulillah a sọ pé ìtọ́lọ́ ń ṣe ọ̀tí ọlọ́run fẹ́ máa ṣe bí ọkùnrin gbogbo eléyìí làánà ni o ìbínú ọlọ́run lọ́bádé ọlọ́run àwọn ọ̀fẹ́ rí ìbínú rẹ la ṣe ń ṣe islam mẹ́jẹ̀ àrí ìbínú rẹ láéláé o ìyọnú rẹ làwa ń wá la ṣe ń ṣe sunna nabi asalam ọlọ́run já rí ìyọnú rẹ o mẹ́jẹ̀ kọ́rọ̀ wọ́n dojúrú láyé àtijọ́ gbé dànù kìyàmọ̀ jẹ́ ká rí ìyọnú rẹ wá já sórí rẹ ayé àti ọ̀run la haula wala quwwata <clears throat> illa billahi al-aliyyil azim subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi